أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنفسي ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المسلمين سيدنا وحبيبنا وشفيعنا محمد صلى الله عليه وسلم الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọba ọpẹ́ tó kọ̀ fún ọlọ́run. Ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Àtọrọ ìṣáàtìjẹ fún àdọ́bíwa Mọ̀hánmàdì Sọ́lọ́lára àríwá Mọ́sánlẹ̀. Ìṣáàtìjẹ ọlọ́gbọ́n bá nábì àwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà sí àpẹẹrẹ ìrìnà wọn títí di ọjọ́ ìjọ́ di ẹ̀kìyàmù abẹ́rọ̀ àwọn ọ̀rọ̀mọ̀lọ́nù 1443 ní àgbà lónìí kọ́lọ̀mọ̀ bá yóò ṣe wọ́n lá fún ìgbàgbé ìjọsìn lọ́wọ́ wa aláàrẹ àmì ó jẹ́ kí a ṣe ìgbẹ́ aláìlọ́pọ̀ lọ́pọ̀dọ̀ ọba dá sí kéèkéè sí ìkọjá àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe onímọ̀jọ́wọ́ ẹ̀bá yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe agbáfẹ́ orí ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run tó bá fún ìṣẹ́ wọn ní ẹ̀sẹ̀ olórin ní ṣọ́kí ọjọ́ tẹ̀lọ etí ó ti wà ní ìpàdé sọ wákàtí méjì òtún sọ so fọ́nà bá ti wá rí wà ní ìjọ mẹ́rin ààyè wà tí ò ní sọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ wà tí ò ní sí ààyè ṣùgbọ́n àwọn bá ṣe gbọ́gbọ́ máa lè jẹ́ ohun tó kí ló wà ní ṣókí ká lọ sí ọjọ́ Abẹ́ náà ní òun lè kánà wíwá ibi tí à ń so ẹ̀rọ ilé yẹ́pàá wá tí wọ́n tí wọ́n tó à lọ́jẹ̀ kan náà so àti àdọ́tẹ̀. Fẹ́ nítorí ká lè sọ àsìkò yìí. Ẹlọ́bìnrin o, màá fókọ̀ sórí abala bíi méjì àbí mẹ́ta ojúlé tí wọ́n bí ìlú ọkọ̀ lójú ilé mùsùlùmí wọ́n ní a ti sọ̀rọ̀ bóòlù sí ẹ̀kọ́ ilé mùsùlùmí àwọn ìfọwọ́ lọ ẹ̀kọ́ wà bẹ̀ àwọn ìfọwọ́ ní ọ̀yọ́ ó ṣe pé ní ó wà ní ìgbìmọ̀ tí a bá wo tó ń ṣẹlẹ̀ rìsẹ́ńtì ẹni tó bá ní àròjìnlẹ̀ èyí ó lọ sọ fún ọgbọ́n sẹ́ńtà àlàyé ìtara wa jẹ́ àwọn ọba wa ló pọ̀ jù nínú àwọn tí ìta ní jù sọ yìí jẹ́ àwọn àlàfẹ́ àwòkọ́ pọ̀ àwọn àlàbí lọ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo dúpọ̀ rẹ̀ yìí ọmọ parí ẹsẹ̀ ọmọ kankan tí ṣe kankan pẹ̀lú ó ti ẹjọ́ fún alápẹ̀rẹ̀ mẹ́ta péré àwọn ọmọ tí wọ́n jẹ́ orí èèyàn lóògùn pé àwọn ọmọ mẹ́rin mo sì rí gbogbo wọn wọ́n tó lọ lé tó tí wọ́n tó lákí olórí fẹ́sùkù àwọn ti rí ògbò sólẹ̀ ògbò arísìkì ògbò owó wọ́n ti tí orí ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ obìnrin àwọn ọmọ wádì tẹ́ẹ̀ bá wọ àwọn eré ìtọ́rọ̀ ọ̀gbùn náà sí orí ìtọ́rọ̀ ọ̀gbùn bá ti lọ ọlọ́run sábà wà ọ̀tọ̀ lè tí ń gbé àwọn ọmọ kéékèèké tí wọ́n mọ̀ gbé wọn fáwọn sí àwọn rituali àwọn tọ́lẹ̀ tí wọ́n ṣòfò wọn ẹlọ tí wòrò ẹlọ bẹ̀rẹ̀ ẹlọ bójìjà ẹlọ rífàlẹ́rẹ̀ ẹlọ géètì ẹlọ sójú àwọn ọmọ wa mẹ́kọ̀ọ̀dù tó ti ayé kò láti ọ̀pọ̀lọpọ̀ wa ní ìṣe ọ̀pọ̀lọpọ̀ ojú àti gómìnà wa jùlẹ̀ onípẹ́ lẹ́tọ̀ tí mo kù sí àti bí màá kẹsàárẹ́ bojú wo àwọn ìkẹ́kọ̀ọ́ kan ní àwọn ọmọ yìí orí ìkiri náà ti ń bá wọn sọ pẹ̀lú fún wọn lórí sáàdẹ́bí wa Muhammad sọ́rọ̀ láàrín ẹ̀yìn bàbá wa ìyára tẹ́ jókòó yìí àdàbí fún yí ní free ticket àlùtẹ́lẹ̀ kan ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ kò òkú wọ́n ti gbóná àwọn òbí ayé ẹjọ́ àwọn sì rí ṣùgbọ́n wò ní ayé ètè wọ́n ta pẹ̀lú ẹgbẹ́ tó bẹ́ ìfọ́lújẹ́gbẹ́ àmújẹ́gbẹ́ ìyàwó ẹgbẹ́ wò ní o àdẹ́bí fún wa ní fíìtì ẹ̀ tí kí gbogbo ìjẹ́ àwọn òbí dẹ̀ ìjọ ẹgbẹ́ ilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí bí o wọ́n bá sọ̀rọ̀ wà tùtù ọkà دخلت وانا وهو السابق هاتين النبي صلى الله عليه وسلم قل ان طبعا لو obìnrin méjì ọmọ wọ́n fi bàlágà wọ́n fi dẹni tí lọ lé ọkọ wọ́n wá délé ọkọ pẹ̀lú lára wọ́n wà fẹ́jọ wọ́n wà fẹ́ fẹ́rẹ́ ọkọ àdẹ́bí lẹ́yìn èmi àfáà yẹ tó tẹ̀lé àwọn ọmọ èmi alágbàpọ̀ Nígbàdé ìrẹ́lẹ̀ wọ́n ti mọ̀ òkè pé wọ́n lọ gbọ́ wọn àìrọ́pọ̀. Àdébí lẹ́yìn àti wọ́n alágbàkọ́ náà, ààjọ súnmọ́ ara láyé ìjẹ̀mọ́ sí ìkàdé ìjìnlẹ̀ yìí. Ìjẹ̀mọ́ ìfúríkìrì yẹn, Tẹ̀bí wọ́n àtàgbéyàwó ìbàláyé ẹjọ́ ni pé ìbàlé, ìbàlẹ̀, alárinà, ìfẹ̀sẹ̀ gbogbo ẹ̀dọ́kọ́ alẹ́sẹ̀mọ́lì sùn. Tẹ́ ẹ bá mọ wo àwọn ọmọ obìnrin lónìí, ìjọrí tí àwọn ọmọdé wọlé ọkọ̀ ó ti kòrò fún lásán àjù àìsù lóòdò tẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ́sípà kọ́ńdọ̀ fi virginity test fáwọn ọmọ ss1 ó lè fi forty two feet ìwà ìmọ̀ síládàradà ìmọ̀ ọkùnrin olùdíjọ ọmọ ọgbọ́n obìnrin sọ lóòótọ́ àdéhùn ìgbésẹ̀ láàrin àwọn ọmọ yẹn ọwọ́ àpè náà wọ́n wá ṣe virginity test fáwọn ọmọ nínú àwọn ọmọ sí ọdún ó lé 38 wà méjì nínú àwọn ọmọ ọgọ́rùn-ún mẹ́ta méjìdínlógójì làwọn ọmọ òbí tí wọ́n sí ìrọ̀kọ́ yìí àwọn ọmọ ss1 àwọn ọmọ ìpàtí 14 ẹ̀kẹ́ ń sọ́rọ̀ ìṣẹ́gbẹ́ wọn là ń gbọ́kọ̀jà láwọn ọmọ lórí ebi nínú fábílì ilẹ̀ haramu ní ọmọ ọlọ́pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìjọba òde ojú àjẹnìkan kan wá náà. kí nǹkan mú ní káwọn ọmọ ọmọ ìṣirí kí àdúgbò àwọn ọmọ òde pẹ̀lú àlágà náà ti gbóró ẹni kan náà sábà wà lọ́dọ̀ ẹ̀wà ẹni lẹ́rù kọ́ ní ẹkẹ lójú wọ àwọn olójú kòkòrò kan lójú. fúnfún ọ́fẹ́sà kẹ́ẹ̀dí ṣọ́ọ̀bù kọ́mọ ní ó tó ń ṣọ́ọ̀bù nígbà tí ó lé ọkùnrin tí ó ṣòfò tọ́fẹ́ ráre kọ́wọ́ nígbà tí ọ̀nà tàbákẹrẹ ọmọ òṣogbo láti sọ̀rọ̀ ìdí ládẹ̀ mọ́rán ayé kalẹ̀ àbí kọ́wọ́ ti rí kúrò láyé kalẹ̀ tí ọ̀pàtà ọ̀nà òṣogbo olókùnjọ́ lọ ní òde fún sí ilẹ̀ tí wọ́n tàbí sí olókùnjọ́ là akẹ́dẹ̀ rẹ̀ tó bá ti lè dákẹ́dẹ̀ rẹ̀ sójú ní tòwẹ́ akẹ́dẹ̀ rẹ̀ gẹ́rù sílẹ̀ tó bá ti lè bọ́ sí ṣùgbọ́n abẹ́rẹ́ ìfẹ́ ẹ̀fẹ́ tó ṣẹlẹ̀ náà wà láì wọ́n rẹ́ẹ̀bù àwọn ọmọ lórí àti láwọn ẹgbẹ́ sí fàdá ọ̀dọ̀ tó ti sáré ọmọ bí ìkẹrẹ sáré pẹ̀lú wọ́n bàbá ti ṣẹlẹ̀ sára kò ní tọ́wọ́ tí wọ́n lé síra ọmọ tó ṣe ẹni gbogbo ìdàtẹ́ ẹni ó fi lórí kọ̀wọ́ 1000 kí ni kí ló ti àtàkì kí ni kí ló ti ẹ̀sọ́ kí ni kí ló ti ọ̀sọ̀ kí ló ti ó ti àgbàlúbọ̀ àwọn àwọn ọmọ tó ní kírú sílẹ̀ ẹ̀yẹ kọ̀wọ́ 1000 ẹni kan wọ́n àgbàlúbọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

Ìjọ́sọ̀tẹ̀ ìgbọ́n mi ní dáadáa. Ẹ̀rẹ́dì fáwọn ilé lónìí, àìgbẹ́yìn ìfẹ́lọ́sẹ̀lẹ̀. Ilé ní ilé ìpè, inú ilé gẹ́gẹ́ ti rẹ̀ pọ̀ ọmọ. Láàdúgbò kan tí ó dìrẹ̀ sẹ́rẹ̀ lẹ̀ sàlẹ̀ ìgbẹ́ wọ́n rẹ̀ pọ̀ ọmọ lórí bàbá rẹ̀. Àwọn gúúfì ìlú táwọn òtù tí wọ́n wò lórí. Àwọn yẹ́lẹ̀ fi ìmọ̀ gírí fi ìmọ̀ àwọn tí ìmọ̀ bú. Bàbá ti lọ bí fẹ́. Àwọn wọ́n tàbí wọ́n tó súnmọ́ àti àwọn òbí lọ ọmọ náà sì lọ́wọ́ sí pàjẹ́lẹ́pọ̀ pàjẹ́lẹ́pọ̀ wọ́n sì fi ké fẹ́ ìbúrú sí ìbú sí wa nínú ilé àwọn ọmọ ọkùnrin àwọn mẹ́sẹ̀ ṣú ẹsẹ̀ sí nípa àwọn owó sí ìwòsàn láì jẹ̀lára wọ́n ti fẹ́ ìwòsàn lọ́wọ́ nínú ilé bàbá tó ti gbọdọ̀ ọmọ rẹ̀ sí lórí ìyẹn ló fà á ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ àlìbẹ́ìtì mùsùlùmí àbá ló dé àwọn ọ̀sán ọ̀sán ìs wà bọ̀bọ̀ ìjìzáàtù àlìbẹ́ìtì mùsùlùmí kí lẹ́kọ̀ọ́ tó lè tẹ́lẹ̀ mùsùlùmí ó ti láwọn features characteristics àwọn nǹkan tó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ táàbùrọ̀ pé á ah, ilé mùsùlùmí lè kí ni o ilé ìlú nǹkan a ní àwọn ẹyẹ lọ́pọ̀ a tún ní kàn wá ìlú ìdílé ìlú méjì mùsùlùmí a tún láwọn principles àwọn òfò àwọn tí ó jẹ́ pé láàbì ṣe foundation orí rẹ̀ láàgbé ilé mùsùlùmí lé lórí ìyẹn tó ń bẹ lọ́tọ̀ jẹ́lọ́sẹ̀ bá ní ọlọ́bá yìí ọ̀tọ̀ ni yóò afọ́ àwọn tó wá rí àwọn nǹkan kan tí ò gbọdọ̀ sí ilé mùsùlùmí tó wá ilé ilé mùsùlùmí yóò kọ̀lẹ́ kábàtẹ̀ àwọn ìyẹn tó wà lọ́tọ̀ mẹ́ta orí màá fókọ̀sì lórí ìjọba sí kò bá wà àwọn abala ní àlọ́ sílẹ̀ táà bá sọ pé ní mùsùlùmí lè léjì ìjọba ẹ̀gbọ́n mi dáadáa o àfáà ní ìka alákọ̀ọ́kọ́ tí ó máa ń ṣẹlẹ̀ al-islam fún wà lẹ́bí yẹ kú ju dáàlì kàdìbẹ̀ ìka àkọ́kọ́ nínú fífọ́ nínú ọ̀sọ́rì wà mọ̀wẹ̀ yìí àwọn ìkẹta àfihàn pé ilé o ilé mùsùlùmí ni o ìsìlámù ni ọmọ ìdarí ẹ̀ kí la yọ́ ọ̀rọ̀ darí ẹ̀ islam kí ni tí wọ́n fẹ́ islam yọ́ ọ̀rọ̀ darí ẹ̀ kùránì àti ṣúgà lọ́dí wa Muhammad sọ̀rọ̀ máa lọ sọ́lá ilé bàbá bá dé pẹ́ kí ni darí ilé yìí ìlànà àwọn èèbò ní darí ẹ̀ kí ni darí inú ilé yìí ìfẹ́ ẹ̀rú ní darí ẹ̀ kí ni darí ilé yìí bá a ti bá bàbá wa tí wọ́n máa ń ṣe kò lè jẹ́ lè islam ẹni fún alákùnrin ẹni

wọ̀nláì ìsìláàbù ààrí tó ti pàkàgbádá fẹ́ bàbá bá wà lè yẹ òṣèlú gbogbo rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe sí kan jẹ́ kó wọ́n ṣẹlẹ̀ máa sọ fáwọn èèyàn pé àní ìsìláàbù ọ̀faramọ́ ọmọ ní obìnrin fẹ́ lọ́kọ̀ ẹ̀ níbi kẹ́ lọ yẹ̀wò ẹjá lọ yẹ̀wò ọkọ̀ tó mú wálé ọmọ wa jẹ́ síkírá ọkọ̀ tó mú wálé jẹ́ sáàkìlì tí wọ́n wọ síkírá àti sáàkìlì bára mu ilé tó bá ti lọ yẹ fẹ́ wò ìsìláàmù ilé tí wọ́n ti ń sàtìra wọn síyàwó méjì mẹ́ta bàbá níyàwó méjì mẹ́ta lọ́wọ́ ń pẹ́ fún tura wọn ìsìláàmù ti darí olóòrùn ọgbọ́n bá kẹ́mọ́ ìṣòwò ọkọ̀ yìí ẹ̀ gbọ́dọ̀ bá débi kẹ́mọ́ lọ ní olóògùn tẹ́ bá ti lọ ní olóògùn ilé yìí ò ní tẹ́lẹ̀ ní àwọn

ilé tẹ́ bá ti ráwọ̀ ọmọ ọkùnrin àbọ̀mọ obìnrin kan ti kọ́mọ ọdún mẹ́wàá sátó ń so yàrá tẹ́lẹ̀ ìsìláàmù kan ló darí ẹ̀ torí kò ti wà lọ́rọ̀ àdẹ́bí sọ́lọ̀ láàrin ọ̀sọ́lá àwọn ọmọ ẹgbẹ́ bá ti lè pé ọmọ ọdún mẹ́wàá fàmí ìgbẹ́ ilé ú ilé bàbá ọ̀dì àdẹ́bí ilẹ̀ ẹgbẹ́ ìyẹ̀wò so yàrá papọ̀ tí wọ́n ti ń súnmọ́ àlùkùlù wọ́n ti ń àwọn ọmọ ọdún mẹ́wàá wọn menstruate lásìkò sọ́ọ̀tì nǹkan oṣù ọmọ ọdún mọ́kànlá méjìlá mẹ́tàlá tó irú ọmọ yẹn ìdí ti gbogbo ní wa ẹ̀ẹ́kẹ̀ ní pẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ọkùnrin ọmọ fourteen lọ́rùn ló ti ní bẹ láyé àbúrò mi ìyàwó ìjọ sọ yàrá tẹ̀lẹ̀ lọ́kẹ̀ mọ́ ọkọ̀ ọkùnrin díẹ̀ díẹ̀ ìbẹ̀ ni wọ́n bá làgàzì báàlì kéèkì ẹ̀jẹ̀ wọ́n

ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì yẹ kúrò ala àkídàtì Islam ilé tí ó tẹ̀lé mùsùlùmí yóò dà sí pé ìgbàgbọ́ àdìsọ́kàn ìmọ̀ẹ́lì ìsìláàmù òun lọ́wà lórí ilé tàà bá ti rí pé ọ́ ah, kìí ṣe ìmọ̀ẹ́lì ìsìláàmù òun lọ́ darí ilé àwọn àfáà ní ìsìlẹ̀ ìsìláàmù ẹlẹ́kẹta ilé tó máa jẹ́ ilé Islam yẹ kú mọ̀hálàlẹ̀ ìbáadá sí àṣàhíyà ilé tí wọ́n ti máa tẹ̀lọ́ ní ilé Islam wé tí wọ́n gbé ilé Islam wé ìgbáwé wé kàfùmáàlì wé yọ sàkàtọ́bá lówó lọ́wọ́ ilé ìtẹ̀lé Islam torí pé yàtọ̀ ilé Islam ni pé àwọn máa ń pe ẹni tí ń jẹ́ àwòrán kúl húwà lọ́wú ẹjẹ́ wọn ti lè jẹ́ àláwù àlẹ́tọ̀ọ́ká kí ló kọ́ yóò rí àlọ́run jésù lòrò kí ló kọ́ yóò rí síbi ìlú yìí àlejò ọlọ́run nìkan tọ́dá sọ́dá àti ẹ̀ tọ́dá wa tó lè pa wá tó lóru tó di òjò tó di omi tó látẹ́kù òun nìkan la gbọ́dọ̀ wọn sí táà bá wá dé ní ilé kan wọ́n wá jẹ́ mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá ti kó bára wọn bàbá ní ìṣẹ́lẹ̀ ọlọ́run sára àwọn olùtẹ́lẹ̀ bàbá ìjọba bàbá wá kú wọ́n wà sí ìlú ẹ̀ dáadáa dáadáa dáadáa dáadáa ọlọ́jọ́ ọmọ ẹlọ́gbẹ́ ìlú wa ìgbà tí bàbá tèmi kú àdúró ni pé bàbá wa ó bí àwọn ọmọ tí wọ́n ti ń ṣe súnmọ́ nínú ọmọ obẹ̀ lásán ìkọ́jẹ́lẹ̀ kẹrẹ tó bo orí kọ́jẹ́lẹ̀ àṣùkọ láti lọ́lé ọkọ́ tó rí pátó bẹ̀rẹ̀ ààrẹ ọlọ́gbàdúrà bá ọlọ́gbàdúrà tọ́lọ́ lórí àwọn ọmọ kó tó gba tó adúrú láti bàbá wa lọ wà láì iṣẹ́ lọ sí bàbá wa àní iṣẹ́ láti bàbá wa sí àṣẹ inú ilé ilé tó kọ́ ilé tó tóbi ní ẹni bẹ̀rẹ̀ tó wá gbé mi láàárọ̀ yìí yàrá mẹ́jọ sálẹ̀ mẹ́jọ lókè bọ́sọ̀tà lẹ́yìn ṣọ́ọ̀bù wájú ṣùgbọ́n iṣẹ́ yẹn láàbò ìyẹn lọ́ bá súnmọ́ ìyàwó sórí àdé òyìn iṣẹ́ òun lọ bá ṣúlọ̀ lọ́ka ṣe èkó náà ẹ wo orú bàbá yẹn ń pè tó bá já sí pé kò lójú táwọn ọdẹ alùsòkú ìlànà àkàkọ́lẹ́ gbẹ́gbẹ́ lọ lóde yẹn kọ́kọ́ jí àtàyé mo ti rókù kan ládùúgbò wa òkú ti ní ó gbé lọ sí ẹ̀bàdí sẹ́ńtà wọ́n yá dé ìjànìfà ọ̀dọ́ olórí rẹ̀ sẹ́ńtà pẹ̀lú tó ní òkú ẹ̀fọ́ wọ́n ti dé ilé tó wá sí òkèlé wọ́n gba ìgbẹ́ ẹni wa kọjá gbogbo ojú ti òní ìbẹ̀rẹ̀ lè rí pọ́lìsì àtàyé ó ti rí ládàradà nílò ẹ̀bá ní sẹ́ta wàhálà ìpé èyí ọ̀bà mójútó àwọn ọmọ tí ẹ̀ sí ìjọsìn ọlọ́run rẹ̀ àwọn ọmọ ìjọsìn ẹ̀ bá kú sábì ìyẹn dàgbù mọ́tọ́lá ń ṣe bàbá rẹ̀ ní mo kí ó bẹ̀rẹ̀ sí ní mo kásòbà ìdẹ̀ mo ti kásòbà láàárọ̀ mi bóò ní ó ṣe rí kéèyàn kọ́ mọ́tálá táwọn ọmọ sọ di business sector àti tíì sẹ́ńtà tẹ̀lé ìdí ọjáwó tẹ́lá ti gbọ́nà wọ́ọ̀lù chelsea àti kéré o nígbà tàbá ìṣèlú làfẹ́ ní ibi ilé òwe bá ti pátá òṣèré ẹgbẹ́ gsd bẹ́ẹ̀ ká máa wo sábà wo bọ́ọ̀lù sábà wo kí ló pẹ̀ bàbá yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ kọ́ lọ sáré ti pé yé òwò ta ìjọba kálukú ẹja tó ayé wa ṣe ká tó kú ẹ máa ti bọ́ra pé pọ́ àwọn ìṣẹ́ká ti wọ́n fún mi àwọn ọmọ ẹ̀rí ọ̀dọ́ rẹ̀ ó ti kọ àkọọ́lẹ̀ lójú ayé ẹ̀kọ́ tó kú

ọmọ ìlò ní gbọ́rọ̀ sí lẹ́nu kò ní gbádùn ọmọ látàárọ̀ dálẹ́ kò ní bàbá tàkó ètò ilẹ̀ wọ́n lọ bẹ ẹyọ tó tàkó ọ̀rọ̀ bàbá yẹn wà láìpẹ́ gbádùn ọ̀rọ̀ àwọn bàbá kẹ́sì tó ẹ̀mọ̀ pé èyí náà ti kọ́ mójú tọ́ ma o tó wọ́n fàtọ́ lẹ̀ ní ọba ní kéwò èmi gé ti fẹ́ẹ̀lì èyí ọmọ ẹbẹ lọ láti mọ́ wà jẹ́ káwọn ọ̀rọ̀ sọ lé ibi sọ́ọ̀sì lọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ wíìlì rẹ̀ èdè ó yàwó máa ní pé mọ́sálásì ni ọ̀gbọ́dọ̀ bí ẹ̀sán o ilé tí wọ́n kọ́ ọ̀gbọ́dọ̀ bí ẹ̀sán báyìí ó gbogbo ẹ̀yọ́ ọba ẹ̀mí ẹgbọ́dọ̀ kù sínú ìsìláàmù ní o ìgbọ́dọ̀ rí ní kẹ́ jẹ́lẹ̀kọ́ o ìgbọ́dọ̀ rí ní kẹ́ lọ́wọ́ àtẹwọ́sọ́ sí o ìjọba láti mẹ́jẹ̀ kí ní ilé ọ̀sẹ̀lẹ̀ kéèkéé láti pẹ̀ta òkú wọ́n bá dàgbà tákò ní gbogbo ẹ̀ka mọ́ ẹjẹ́ ká gbìyànjú ilé wa tí ó jẹ̀lé mùsùlùmí yẹ fúnmú alàlẹ̀ ìtajà sí àsọ̀hìyà nọ́mbà 4 àfáà ní yẹ fúnmú alàlẹ̀ kíyàmìlà àkàlàkìyà tí ẹni lé tí ó jẹ̀lé mùsùlùmí nọ́mbà 4 ni pé orí ìwà alákùnlé ìwà ọmọlúàbí òun lágbèrè kí lè tún lè lè ilé mùsùlùmí òdodo

tí alátara ṣe sọ pé ló ti tàbí sọ pé ìdílé tí wọ́n kọ́ ọmọ rẹ̀ ń sẹ́rí ìgbà tó bá fẹ́ kúrò ọ̀tẹ̀ ó lè ní mẹ́bí ìrí wọ́n ti lọ ta ojú yóò tọ̀bọ̀ ọ̀bí kó ó lọ ti kọ́ sílẹ̀ tí ẹ̀bá kọ́ ìrìn sẹ́lẹ̀ abẹ́gbẹ́lẹ̀ kan bàtà ọkọ̀ lọ́dí ó ṣekiri lójú àlọ́ tó yóò jù ọmọ ọgbú òkú láyé ọmọ ọmọ tẹ́mọ̀ ààrẹ àwọn ọmọ lórí àmẹ́ẹ̀dẹ̀ lọ́dígbà fi pamọ́ tó bá fún ọmọ yìí tí alábọ̀rẹ́ náà dédé ẹgbọ́rọ̀ tó yọ ọmọ yìí ọfẹ́ ọlọ́dì kan wá wọ mọ́tò ọ̀rẹ́ yìí kan wá sanwó mọ́tò rẹ̀ ara àmọ́ ẹgbẹ́ ni pé wo mọ́tò tẹ̀ kò kọ́ ká padà fún yín ní. tí ẹ̀kọ́ bí ẹkẹ́ yọ̀bẹ̀ tó lè ra kúlúkúlú àtẹ̀pàdé ẹ̀ tó yọ̀rọ̀ yín débẹ̀ tí èèyàn bá sanwó rẹ̀ ní mọ́tò ọgbọ́dọ̀ dé nǹkan bàá lè tù ọmọ ìtìsẹ̀ owó tó wà náà kódà kó jẹ́ pẹ̀lú sí ìbẹ̀rẹ̀ àdáìsọ́rì ẹ̀mí fẹ́ sọ́wọ́ ìdílé mọ́tò owó mọ́tò fẹ́ fún mi ẹgbà lọ́rẹ̀ ẹ ti tírẹ̀nì kọ́mọ̀rọ̀ pé ó lè lókù bò mí ẹgbà ẹ̀nà ọgbà bẹ́ẹ̀ bá tiẹ̀ wá bù ẹgbẹ́ jọ bẹ́ẹ̀ jọlẹ̀ ẹ tírẹ̀nì ọmọ ní lórí ẹ̀ ẹnì tó sanwó rẹ̀ ẹnì kan bọ̀ ní ọ̀hún gbọ́dọ̀ náà sí èdè ẹ̀kọ́ sọ́nà gidi tó máa ṣe lò tẹ̀ báwo káwọn ọmọ yóò tí ì láàká ìkọ́ ẹ̀yìn lẹ́ẹ̀dọ̀ tírẹ̀nì wọn lórí àmọ́ ẹ̀sẹ̀ mi tí ìjọba ní ọlọ́tọ́ àdìgbò òòlù lórí ẹlẹ́sẹ̀ ìṣẹ̀wò téèyàn bá fún ọ lẹ́tà sórí o fún ẹ̀mọ́ ìta o èèyàn máa ń tréèdì ọmọ fún nígbà fipamọ́ àáfàá lè tréèdì ọmọ lórí búlùkù sọ́bù sùúrù ọmọ ó lè ṣe sùúrù àìlẹ́sẹ̀ sùúrù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lọ́sọ̀ wọ́n di yahoo lónìí àáfàá lára ẹ̀ ní àlùkọ̀ náà kéèyàn lè tẹ̀ lọ́rùn sẹ́rí sẹ́rí bí àkọ̀ náà yẹ lágbára púpọ̀ láàrín àwọn òbí tí wá fi tréèdì wa ìsì ọ̀bẹ̀ lára sí ìdí ẹgbẹ̀sẹ̀ ẹlẹ́tọ̀ sáré bí èèwò fẹ́rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kan ó ti sáré jẹgẹdẹ gọ́ọ̀rọ̀ ìkọ́lọ̀ bá ti rí lásìkò èdè náà tó tu àwọn ọ̀sọ̀lọ̀ fẹ́rẹ̀ tí ọ̀bà ní tẹ̀lọ́rùn ó lè sọ di àbí àmọ́ba ó lè sọ wọ́n di kìdínápà ó lè sọ wọ́n di pàǹdì oríṣiríṣi àwọn àdánwò yìí ló ń ṣẹlẹ̀ ẹni tí káyọ̀ ti tẹ́ àwọn ìyá àtàyè tó ń tọ́jú èrè tiwa tí bàbá ẹ̀gbẹ́ bá fún ilé láìsí àtẹ̀wà tí ń pátá padà lé àbílẹ̀ ọ̀jẹ́ onígun ní ọmọ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ tó gbé fún àtẹ̀yíwá ìṣẹ̀lẹ̀ lájọ jẹ́ ó bá fún ilé ọ̀jẹ́ láìsí wọ́n bá wa mú èèyàn bá ẹgbẹ́ tẹ̀ lọ ìtòkùn tó ní wọ́pọ̀ yẹ ilé ọjọ́ ọ̀gá rí fún àtẹ̀yí yọ́ lọ sí kíni o yọ́ lọ jù ẹ̀

Mo sí tí ò lè ṣe, ọlọ Facebook, ọlọ WhatsApp, ọlọ open Chile, ó láwọn ẹgbẹ́ wọn bàbá òun ṣe yẹyẹ. AIS fóònù láì fóònù kankanáà lò, ìwọ àwọn ẹlò fóònù kéékèèké mọ̀ wá rò pé ilẹ̀ ìlàrí ìlàrí ọlọ́pọ̀ fún alọ́mọdé ṣùgbọ́n ìpìlẹ̀ ní ẹja aṣẹ́ lórí ẹ̀ ẹ tẹ́ ìjọba láti kékeré ibi tó ti wá bẹ̀rẹ̀ pé tẹ́ẹ̀ fọ́ wọn ní ẹja àpọ̀ lẹ́yìn ẹja àwọn ẹlẹ́fún mi ni ọlọ́pàá kọ̀ ọ́kẹ́ bàbá rẹ̀ láì ẹ bá fi tújú ọmọ tí ọba ní tẹ̀ lọ́rùn ló àwọn ọmọ obìnrin látẹ́wọ́ torí kí ó ṣe máa sẹ́wọ́ torí owó tí wọ́n bẹ̀rẹ̀ lókun sọ́dọ̀ ní ẹ̀dọ́ lọ́kọ̀ ọmọ ní ó dáṣẹ́wọ́ ọmọ ní ìtúṣẹ́ ọlọ́run yóò dìbò léèké ó ti ṣẹ́ mẹ́fà dànù ẹyọ kan lọ́wọ́ lọ́wọ́ bá wọ́n lọ ó kó lè bàbá aláwọ̀ sẹ́rí ẹ̀dẹ́ kò lè di bàbá láyé nínú kádà rẹ̀ léèké ọbẹ̀ ti di mẹ́fà ó ti ṣẹ̀ dànù àìsíṣẹ́ lọ́rùn ni àwọn ọmọ tó ń sì rẹ̀ wọ́n ti ṣẹ́ sọ ọkà ọ̀sọ̀rọ̀ ní ìdẹ́gbẹ́gbẹ́ ní ìṣèwò yóò jẹ́ àdánwò ti wà ní orí tó pọ̀ jù ilé mùsùlùmí solution ẹ tírẹ̀nì àwọn ọmọ yín lórí ìwà àlùkọ̀náà ara ẹ̀mí àtàwábọ̀ ẹ tírẹ̀nì àwọn ọmọ lórí ìkan ní humility ìtẹríba kígbéraga ọmọ wà ní kéde owó ara wọn ọmọ tó bá gbàlagbà lójú tí òun bá gbàlagbà kan lójú orúkọ ọmọ bàbá sáà ìgbà tẹ̀lé mọ́lẹ̀ tó ti lé fọ́ọ̀dù ìgbà tí òde tẹ̀lé bá gbogbo orú àwọn ẹ̀kọ́ ọ̀fẹ́ ní báyìí á kọ́ àwọn ọmọ àtàwọn ẹ̀wà míì táwọn àfa àṣọ bíi aṣùjá ọmọ ogold tó wà courageous ẹ̀mẹ́jà produce ọmọ ojo ọmọ tálàgbọ́ ìjàbọ̀ tó ìgboro kẹga aláìbàlẹ́dà ó ní èjò èjò èjò kiri ọmọ tí ọ̀tẹ̀ ìjò kẹfẹ́ tó lè máa bọ̀ ẹgbẹ́ àwọn ọmọ ní wọ́n àti gbogbo nǹkan nígbò tó jọ bẹ́ẹ̀ ẹgbẹ́ kú olórí eléyìí àfáàrí ilé mùsùlùmí ara nǹkan tí ó máa tẹ̀lẹ̀ ní ibẹ̀ yẹ̀kúbọ̀ aláìsẹ̀sílẹ̀ halal àtọ́jù sẹ́ẹ̀rí sẹ́ẹ̀nà ẹ̀jẹ̀ nínú ilé mùsùlùmí ipa àlàní ọgbọ́dọ̀ jù sẹ́ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ti dalérú àwa bàbá àwa ìyá àkọ́lọ̀ obìnrin jẹ́ wa àwa lásọ àwọn ọmọdé lórí burúkú oúnjẹ èèwọ̀ sọ́sọ̀fin kọ̀ọ̀mọ́ haramu ibẹ̀ láti fún àwọn ọmọdé tí wọ́n jẹ àwọn ọmọdé láti ẹ̀mí wọ́n lè sẹ́gun ilé tí ọ̀rọ̀ àjẹ́lẹ̀ mùsùlùmí oúnjẹ àlàálì ìjọba ìsinmi àgbẹ̀ o oúnjẹ àlàálì àwọn ìyàwó àwọn sálà àwọn ẹnìyẹn tán lọ wọ́n sọ fáwọn ọkọ wọn pé ẹni bá lé wa ẹni lọ ọlọ́run o kiri òkú délé o ọlọ́run fi kò gẹ o ó fi àkọ́kọ́ lẹ́yìn kó gbowó bàbá àdìm bá lè owó ṣe wọ́n àkọ́kọ́ ó tún ṣe wá wà àti ọlọ́run o ọlọ́run jẹ́ rí ẹ̀fẹ́ kò gẹ́ra mú ọlọ́run ọlọ́run jẹ́ ó di àlàlí oúnjẹ àlálì òun ni ẹmọ́ wálé o a lè ṣe sùúrù lórí èdè ṣùgbọ́n a lè ṣe sùúrù lórí gbígbóná sáàdàmà tó lè rẹ̀ sílẹ̀ àwọn ìbílẹ̀ àwọn àjẹmọ́ ọgbọ́n kan wọlé o ẹ̀kọ́ ó ti wọlé ayé ti di seven thousand two báyìí gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀kọ́ ẹ̀yà ni o ẹ̀kọ́ ẹ̀yà ni o sẹ́ẹ̀lọ́ tó bí nàìjíríà ló ilé mùsùlùmí bàbá oúnjẹ àlàlì ni wọ́n fún ìyàwó rẹ̀ jẹ ó jẹ́ pé láti inú oyún oúnjẹ àlàlì ni fọ́nà ẹ̀jẹ̀ nígbà tó bá tó délé ayé oúnjẹ àlàlì lékè ní oorun lọ́dọ̀ tó ń jẹ àáfàá nílé tó bá ti já sí pé àràmù náà jẹ àwọn ọmọ yóò yàtọ̀ jù ẹ̀mí wọ́n ò lè torí oúnjẹ tẹ́ ẹ fi ń fìdí wọn kìí so oúnjẹ tí wọ́n sọ àwọn ọmọ di ẹni ọlọ́run kọ́lọ̀wọ́ bá líkẹ ọlá ọ̀sà àdọ̀ wa ìyẹn wà nínú tá a gbọ́dọ̀ ṣàkíyèsí àáfàá nígbà rílé mùsùlùmí tá sọ yìí ara nǹkan tí ó máa wà ń bẹ̀ òun náà ni àtàáwúlò yẹkúrò alàtàáwúlé alàlùbẹ́rù wà tapọ̀ ilé tí wọ́n ti máa fúnra wọn lọ́wọ́ lórí ìbẹ̀rù àti dáadáa

ẹ̀ẹ́dà wọn ọmọ ní kí wọ́n mọ̀ wípé ilé eléyìí o ń wa lọ́wọ́ lórí kiri o ọ̀pọ̀lọ́ ara bíbù lẹ́tà ọmọ yóò obìnrin ọmọ ìlú ọ̀ṣìṣẹ́ àbò ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àádọ́mọ ọ̀sẹ̀ ara ìsàdọ́wà ọmọ ọmọ tó

bàbá àwọn ọmọ àbí àti bí ọ̀nà ọlẹ́ tó bọ́ọ̀lù ọlọ ń bá ìdí tó bẹ̀rẹ̀ ní ìdíwọ́n ti lọ mú ọlọ ọgbọ kẹ̀kẹ́ ní oṣù láwùjọ àwọn ẹgbẹ́ ìgbà ló ti bá bẹ̀rẹ̀ lọ bọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ ní ìsù kẹ̀kẹ́ èyí a tó ti kó kẹ̀kẹ́ lọ́mọ ẹ̀fẹ̀já lódò lọ́mọ ẹ̀fẹ̀já kámọ́ lúwẹ̀ kì àwọn ẹ̀yà wa lọ kó àwọn bàbá wa lọ́wọ́ tó já sí o tó jẹ́ ayé àrí ẹwà àwọn ẹ̀yà àti tó yàgbẹ́ ráyè ọ̀rọ̀ yàtọ̀ ti kó lébẹ́ lọ́wọ́ àti pàtàlá àjù èyí tó gbọ́ fẹ́ kí ni Ìrìn àti bàtàlà ló já sọ ìṣẹ̀lẹ̀ ayé wá bàlá àti wọ́n ti bàtàlà tó wí. Ọjọ́ jẹ amẹ́mu, aago mẹ́jọ àbọ̀lé òkè wọlé lálẹ́, ọmọ tó tẹ̀lẹ̀ sáwọn ọmọ ọlọ́run táwọn jẹ. Àwọn bàbá náà wà rẹ̀ sọ sí ìbùnà. So wọ́n jọ wọ́n jọ ń kó parí, ọlọ́run bá tó fámìlì ẹni kọ̀ọ̀kan wá ṣe. So àáfàá ní ara tí wọ́n máa ń sẹ́yìn nílé mùsùlùmí òwò yẹ̀kúmọ̀ alàtàlì wàtàálù tí a nílé mùsùlùmí ìmọ̀ ìmọ̀ ọmọ lọ́bẹ̀ yọ́lákàlá ní ọmọ lọ́bẹ̀ ìmọ̀ bóò làwọn ọmọ òṣèlú lọ torí pé tí o bá gbọ́ ìgẹ́gẹ́ ní mùsùlùmí ti kọ́nà ẹ̀rẹ́ sí ìpé tẹ́wọ́ pẹ̀ lásọ̀ bẹ̀rẹ̀ yàmọ̀ ẹ̀nà kọ́nà ti pé àdúrà lùkú àdúrà ṣùgbù abẹ́ ìjẹ́ afẹ́ wọṣọ gbogbo nǹkan wá lọ́ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé bàbá aláìlẹ̀kùn ìyá aláìbàtàn àwọn ọmọ aláìbàtàn ilé ilé olùjẹ́lẹ̀ ìṣúra olùjẹ́lẹ̀ ìṣúra bàbá ọmọ tó àgbìrìkì ìyá ọmọ tó àgbìrìkì báwọn ọmọ nínú oṣù wa dàbí sí rẹ̀ òtí bí ìlú èdè orúkọ ìbò ìtọ́lẹ̀ ilé ẹjọ́ náà lọ kíkọ́ jù ọmọ kan ìwò nínú ọba jọmọ lọ rí ẹjọ́ ẹgbà tí ó ń jùmọ̀ rí àjẹ́ ìwọ́n mú oge kílọ̀ wá kílọ̀ wá lọ rí ẹjọ́ ọmọ ẹgbẹ́ ẹlọ́gọ́rùn-ún ẹlọ́gọ́tọ̀rù Malaysia obìnrin gba phd ní arabic nínú sẹ̀ríà tí ó di doctor of sẹ̀ríà bẹ́ẹ̀ rí létí ọ̀bàjẹ́lẹ̀ mùsùlùmí ìmọ̀gbọ̀dọ̀ máa lọ́bẹ̀ tó bá jẹ́ tí bàbá àtìyà ti mú náà wọ́n lè máa kọ ọmọ pàápàá ìyà àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ tó alùpùpù madrasa ó bá ìyá gẹ́gẹ́ ní first school ara pé mọ̀ ń lọ wá àti ọmọ lọ́mọ ilé ara pé mọ̀ ń lọ ẹ kọ̀ lẹ́ẹ̀sì àwọn ọmọ ayé máwọn ilé tó táwọn àfá àti kọ àwọn ọmọ lẹ́sìn ṣé ẹ wá rí nínú sí ọlọ́run sà àwọn àfá àwa tó ń lọ nílẹ̀ Yorùbá wọ́n gbé ìdìbò ìyàwó ti gbọ́dá ṣe ìmọ̀ ilé tó wà òtún fún wọn lábàlá àwọn àgbówó ilé tó lásìkò èdè nílé tí ó tèrè lọ́wọ́ ìwọ̀n ìlẹ́rù àlìsìláàrí ọ̀sán wà láàpò owó tí ìpapò ó tẹ́lẹ̀ bá alágbà kí àdúgbò ẹ̀ nígbà pé ìsáàsù ní kí àwọn alágbà kí àdókí bá ń ṣe bá gbé ẹ̀sìn ọ̀dà fún onígbà gbé ẹ̀sìn ọ̀dà jáde ní gbá gbé ìsáàsù ọ̀dà fún àwọn onígbà jáde ní gbá gbé àwọn ń gbowó ilé ètò ó dáa tó ń gbowó sàtífíkèètì ọba ní ìlàyé ọ̀dọ̀ sàtífíkèètì látó ìṣù rẹ̀ kù

ọlọ́run àti wọ́n bá ní sọ́ọ̀lù àríkà sí tó báyìí àwọn ọmọ tí tí ó lọ báwí wọ́n tí ó lọ kuwait wọ́n tí ó lọ kọ́tọ̀ wọ́n tí ó lọ isi wọ́n tí ó lọ sudan kódà wọ́n tí ó lọ lọ́dọ̀ àtàwọn òdòdó lágbàdì àwọn ọmọ tó tí wọ́n tó lọ sólé èdè tó dá lórí ìjìṣà tó wúlò tí làwọn tó bàbá aṣẹ adam abdullahi lọrọ rahim ọlọ èdè tó dá lórí ìjìṣà lórí professor kéwú lókè professor of american islamic studies professor náà ìbí sábà náà wà sí lọ́yọ̀ tó professor tó ní wọ́n kéde ọlọ́run bàbá nígbà tí ó wáyé ọgbọ́n lè lọ sókó tó lọ kí ó ní ilé bá ti ìbàdàn ní ilé ìlọrin ní ilé ilé láàjò láti oúnjẹ arabican islamic studies ó ti wà ní ìjọba títí báyìí ó ti wà lẹ́sì pólì nìkan ni òsì kọ́lá yóò lọ tó ní ẹ̀sì tó lọ sí yunifásitì ní nàìjíríà tí ọlọ sàràbí tó ń lọ parí tó lẹ́tọ́rà tí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ. kódà wọ́n wọ́n gẹ̀rí ìsìn torí tó sùkúù pọ̀ọ̀sì àwọn tó ṣe pọ̀ọ̀sì yẹn kéré ọlọ́run tó táwùjọ wa ṣe ìmọ̀ gbọ́dọ̀ máa lọ láwọn akéde o láwọn ọmọ olé afọ́ àlára tó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn ọmọ olé mùsùlùmí alìmọ̀háfọ́bọ̀ alálìsítírọ́pì tẹ̀lé náà àwọn àdánọ́tọ́ ń dámọ́ wa ilé mùsùlùmí gbọ́dọ̀ máa sọ àdámọ́ ọkùnrin àdámọ́ obìnrin àdámọ́ àdámọ́ àgbàlagbà ilé mùsùlùmí àdámọ́ ọmọ ọkùnrin ọgbọ́dọ̀ lùtì ọlọ́run lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ sí olùdí ọgbọ́dọ̀ lúwó ọgbọ́dọ̀ tí ó ọgbọ́dọ̀ ṣe jẹ́rì tẹ́rẹ bá ti wá rí ọmọ mùsùlùmí kan tọ́jú ọkùnrin ìwọ náà lọ́wọ́ di lọ́wọ́ lu ilé yóò jẹ́ lọ́wọ́ jùlọ ilé ìwọ̀n náà ọgbọ́n obìnrin ètò ẹwọ́n òṣùpùpù ó ti bí ọkùn ọwọ́ òṣùpùpù ọwọ́ ṣẹ́ẹ̀tì fún ọmọ ti kékeré tì ẹ̀sọ́ nínú ilé yìí àdàmọ́ tọ́lọ̀ ń dámọ́ pé èmi kọ́mẹ̀ǹtì àdàmọ́ tóbi òun ló fóun náà ṣe kéde o kọ́mẹ̀ǹtì kọ́mẹ̀ǹtì àtàṣà kù bèrèjà lèkíbálì lèsá wàtàṣà kù bèrèjà lèkíbálì lèjà nínú ilé mùsùlùmí ẹgbẹ́ ìjọkùnrin ó kọ́ra bí obì ẹgbẹ́ ìjọkùnrin náà ṣe kéde o kọ́ra bí obì.

tẹ́ wá rí nínú àwọn kókó tààfà àwọn aṣọ ọ̀sọ́ ìwàbọ̀bọ̀ ìgbà àti ọ̀sọ̀lọ́ àfà nínú tí ó jẹ́lé mùsùlùmí bàbá àti ìyá wọ́n jẹ́ mọ̀lùtàzùmá wọ́n dáwọ̀ méjì àwọn gẹ́rẹ́ tó ní lẹ́sìn tó láwọn ìpínlẹ̀ ilé mùsùlùmí gbogbo àwọn àfisọ́wọ́ ẹ̀rìnlẹ́ ìṣẹ́gbẹ̀ṣẹ́ nàbà wà tí a rí kò lè sí ilé mùsùlùmí nígbà tí bàbá àti ìyá lọ sí ìsìláàmù ọba tó ṣe ọlá ìjọba ẹ̀jọ̀ sáà lè rí mẹ́díkù dọ́kítọ̀ tí ó gbọ́ abẹ́rẹ́ níbi páàkì rẹ̀ tó wò gẹ́gẹ́ pàmọ́ sí gbọ́ abẹ́rẹ́ ìdí pọ́sìlì sáà lè rí dráìvà tí ó wà mọ́tò níbi páàkì rẹ̀ tó kọ́ mọ́tò wà mọ́tò kẹ́lẹ́kọ̀ọ́ àfọwọ́lé ah, ọmọ rí wọn ti bá wà lọ́wọ́ tó wá ní mọ́tò wọ́n tẹ̀kẹ́lẹ́ jọba yìí wọ́n bọ̀ wá tó sọ́ọ̀tù tó ẹgbàjì ọ̀bọ̀ fẹ́sẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yìí àwọn àìdáàlì láàrin àìdáàlì lẹ́rọ̀ kọ́tọ̀ wò lẹ̀ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́ kó lẹ̀ lọ́wọ́ tó ìdáwọ̀ tẹ̀lé ìṣe bàbá àti àwọn òbí wọn wọ́n ti kọ́ ìyọ̀ lọ́wọ́ tó wọ́n kẹ̀dá wọ́n mọ́ lọ láfídẹ́ǹtì mo ti àgbẹ̀ ìyẹn ní ìṣẹ̀lẹ̀ sílẹ̀ Yorùbá lónìí bàbá àti ìyá ni dráìfà bàbá ni dráìfà ìyá ni bí kọ̀dọ̀tọ̀ sẹ́ẹ̀lẹ̀ ìyá kọ̀dọ̀ ní máa ń gbèrò sọ́kọ̀ ìyá ní ó lóyó bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ bàbá ni dráìfà bàbá ló ní kọ̀ǹtró lọ́wọ́ dráìfà òun dráìfù lọ ìyá tó jẹ́ kọ̀ǹdọ̀ òun ló bímọ ó ń pèrò sínú mọ́tò nígbà mọ́tò wa kó bẹ́ bí dráìfà ti lọ wọ àwọn sínú òkun panu wàhálà dé àrí òdò wàhálà dé bàbá àti ìyá gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò di ọ̀mọ́ ẹ̀sìn ìsọ̀lá ìgbìmọ̀ pẹ̀lú fáwọn méjèèjì ta sọ̀lá olùfẹ́ ìtì ìlúgbòsì àfáàdé ilé ìṣòro ní òkúta sẹ́bọ̀ kébí tọ́rọ̀ tí wọ́n wá lè bàbá àtìyà iṣẹ́ ìjẹta ṣe àwa láàdà táà bá ti wá dà orí dídá wa làwọn bó ṣe kí ni ó wọ́n bá wa ní orí ẹ̀ sẹ́wárí àwọn kẹ́kọ̀ọ́ wa bẹ̀ bàbá àtìyà lè dáa nílé òtò ní padà tán nígbà bá débi àwọn tó yẹ ká fún tó lè balẹ̀ mùsùlùmí jẹ́ irú ẹ̀ ní ọ̀rọ̀ àṣọ́lùmọ́tò sẹ́yìá bad company tó bá jẹ́ pé bàbá dá ìyá dá ìdáhùn olórí bá ọmọ yìí obìnrin bá wọn máa búra àwọn ọmọ rí sẹ́nu àwọn ọmọ tí wọ́n máa ń ga àwọn ọmọ tí jẹ́ǹsì wọn tí wọ́n ti já bí ibi ìwèrè báyìí lọ́mọ ilé bá rẹ̀ ẹ̀rọ tọ́mọ nínú ọ̀yà ni ọlọ́run kó láwa ẹjá kò bẹ̀yẹ̀ torí ibi tá à ń lọ sí ó pọ̀ ẹ jẹ́ ká bọ́ síbi kọ̀wá ìlú ìdìnà kọ̀wá ìlú ìdìnà ìlúbẹ́ ìlú oṣù àwọn àdíta ìlú ọ̀rọ̀ àdọ̀ fún ọdọ́ fi lọ ẹgbẹ́ wọ̀nyí màá sáré wọn ṣe ilé tó kù á lè ṣe lọ́bàá ẹgbẹ̀ ilẹ̀ àsìkò tó fún kèsẹ̀ ti kéré rẹ̀ tí ọlọ́run gbà lẹ́sẹ̀ wọn ojú wa àáfàá ní sẹ́ẹ̀rí létí ọ̀bà jẹ́lé mùsùlùmí kì ó láwọn foundation ọyẹ kákọ̀ọ́ sẹ́ẹ̀rí foundation ni mo fẹ́ sọ yìí tí ọ̀bà ti sí bẹ̀ ilé yẹn ó wù sẹ́ẹ̀rí foundation ọmọ ẹgbẹ́ tí kòkó àwùjọ bó ti wà yẹn kì í òun ni mọ́sálásí wa ìlú ilé tó bá jẹ́ ìsorí building ó ní foundation ilé 2 3 4 5 7 20 25 foundation yẹn ni ó sọ ilé sí máa rí àfáà ní foundation alákọ̀ọ́kọ́ òun ni alìmọ́nù sọ́ọ̀dìkì ilé mùsùlùmí òdodo ibi tó gbọ́dọ̀ fi ṣe foundation àkọ́kọ́ òun ní ká nígbàgbọ́ òdodo nínú ọlọ́run ẹlẹ́kejì alìmọ̀wádà wà ráhùnà ilé mùsùlùmí òdodo ìfẹ́ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ sẹ́rí bàbá àtìyà sọ́rọ̀ bá fi léde ara wọn ìyẹn ni wọ́n transfer sára wọn nígbà ọlọ́run kan sọ̀rọ̀ ọkọ̀ àti wàjà alàbẹ́yìn náà fún mọ̀wádà tá wà ráhùnà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa ìfẹ́ tí ò sí láàrin wa láàrin lọ́kọ̀ láyà kọ gbàlérò ìlọ́gbàlérò afọ́ àlẹ́nà tẹ̀bára ayé lò òfẹ́ bá fẹ́ kí foundation ilé yìí ó ṣe kéde o ọ̀tà àfọ́ àlẹ́ ẹja ṣe àkíyèsí àárín ẹlẹ́kẹta òun ni àdáwìlẹ̀ fún fìsà òjìyà foundation kẹta ni pé responsibilities duties ojúṣe ọkọ àtìyàwó kí kálukú ó ṣojúṣe rẹ̀ tọ́pìtì kan lè ní lọ́tọ̀ ilé mùsùlùmí ò lè dúró tí bàbá ọ̀bá ṣojúṣe rẹ̀ tẹ́ aláwọ̀ tá àjọ kan ní ẹja sóòtọ́ ọ̀rọ̀ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀yìn bàbá wa ẹ̀yìn ẹ̀pẹ́ ìtàpásùn àti ó tẹ́lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó kú gbòòrò tó they are highly irresponsible wọn ò ṣojúṣe wọn tó ọ̀pọ̀lọpọ̀ lélòrì àwọn obìnrin ló gbé ní kàkà wàhálà àwọn obìnrin wá pọ̀ àìmọ́ yóò tán bá ṣe sì lẹ́sì obìnrin náà tẹ́wọ́ sí bí òun ni ó ti ra ní ọ̀nà àmọ́ṣẹ́ ìfọ́n tó fi sí lọ́rùn ọgbọ́n parí àwọn òṣù lọ́kàlẹ̀ náà yìí tó bá dára dérò àbàkútí níyàwó méjì mẹ́ta mẹ́rin àwọn tó kù mọ́ sí ṣẹ̀rí àdé àdéhùn ṣẹ̀rí àlóníyàwó méjì mẹ́ta ní kọ́ bóṣe yóò di àwọn ọ̀pọ̀lọpọ̀ wa àṣojúṣe wọn àwọn bàbá láàfin wàhálà táyì ọlọ́ọ̀lọ́dá wà ní wàhálà láàfin táyì wàhálà ẹgbẹ́gbẹ́ ìbálò gbàlálì jẹ́gbẹ́ bàbá bọ́bọ́ tún yẹ̀ ìtọ́bọ́ kú wá rẹ̀ ṣé tọ́bọ́ àwọn tẹ̀lẹ̀ wà láàájá àjò ní tiwa àìsàtà bẹ̀rẹ̀ lásìkò ó ní n'ofe ní oṣù kí ni o tọ́pọ̀ jẹ́ tí ọmọ wà ní abẹ́ èsì tí ọmọ yìí ọlọ́run ti ìkọlẹ̀ dáadáa àwọn ọmọ wa ní ìyá ojúṣe kẹ́ náà ti lọ náà ti lọ sùkú ni wọ́n jẹ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ bàbá ọmọ ọkọ yín lọ́kọ̀ tó bá yẹ kẹ́ rìpọ́ọ̀tù bàbá ẹ̀ rìpọ́ọ̀tù òbí lè bu ọmọ láti rí ẹni ìfẹ́fẹ́ ọmọ ẹ̀mí ni wọ́n bá dojú sọ ìyàwó mẹ́ta bàbá wọn ní wọ́n wà lópa ọmọ tèmi ní ọ̀gbọ́n náà nígbà táwọn ọmọ yẹn bá sọ lóko gbogbo ayé ní ọmọ tó kù àbọ̀ àníyé tí ó dà fẹ́ ilé mùsùlùmí gidi àdáwùlẹ̀ òkú àṣàòjìjà àwọn olùkọ́jẹ́ responsibilities lọ́kọ̀ọ́láyà yóò máa lọ àáfàá ní ara rẹ̀ fúnṣọ́ tẹ́lifì láti làwùlà ara àpilẹ̀ bíbí tá gbé foundation lè wálé lórí òun ní kárí àwọn ọmọ nílé tó lálàáfíà nílé tó ṣe kéde o tó yẹjú mọ̀rọ́ṣẹ̀ ní oṣù tí kò sí àsìkò lọ́dọ̀ ẹgbẹ́ yá ti dákẹ́ ṣùgbọ́n ìpàdé sọmọ́rá ìṣètò tí wá rí ẹ ká wá bọ́ síbi àwọn nǹkan yẹ kí á sọ́ra fún nínú ilé mùsùlùmí ìyẹn ni mo fẹ́ lọ bẹ̀ báyìí ṣe láàrin tá a wá dé yìí ọ̀rọ̀ pọ̀ bẹ́ òṣùgbọ́n láàrin ọ̀dà ọlọ́run tọ̀ wá sọ́dọ̀ ọlọ́run rí lákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ ilé mùsùlùmí àáfàá nínú àwọn nǹkan tó bẹ́ẹ̀nà ìwà ìrẹ́ kí bàbá àti àkọ́mọ̀ ẹ̀dà gbogbo ìgbà ìjọba ìlú ọ̀dà lè ní ìṣòro sẹ́rọ pé ètò lè jọ rí ẹ jẹ́ ká fi wépé construction company tí engineer àtàwọn bíríkìlà plumber carpenter ayọ́mẹ́dà kẹta tó bá ń jà lórí construction kí ni ọ̀bẹ̀rẹ̀ sílẹ̀ ilé ìyàwó Nigeria ní pé sẹ́rí ní ẹnu 4 by 7 8 bàbá Nigeria wà láyé ti pọ̀jù ẹ̀yẹ̀ ìdáyé bá ti fẹ́ bíríkìlá 2 by 2 lálò àlò 4 by 7 ìbẹ́ẹ̀sì ayé ìgbàtẹ̀ ìsọ̀yẹ ìbẹ́ẹ̀sì mẹ́ta bẹ́ẹ̀sì ṣe lọ títí mo ní kẹlù yẹyẹ lò nígbàtí ẹjọ́ jẹ́ onírè òde èdè náà ní ìrè ẹjọ́ jẹ́ sẹ́mbà ìtúwẹ́ ṣeré kan ó nígbà sẹ́mbà ìtúwẹ́ ló ti kọ́ sí sísọ èsì là ń ṣe sẹ́wọ̀n tó gbàgbé tó takora wọn yẹ kálukú ọ̀sẹ̀ tó bá wù kí ní ọ̀sẹ̀ ìkọ̀sọ́ọ̀sẹ̀ yẹ kò ní sọ yọ wàlẹ̀ bàbá àti yọ ọ̀gbọ̀dọ̀ náà fara wọn fa wàhálà òdì wọn fọ́ra wọn létí ọ̀la wọn gúnra wọn kò jọ mẹ́rin èpè wọn lórí burúkú ọkọ yìí àwọn alẹ́yìn ìgbàgbọ́ lórí ibú bẹ́ẹ̀ ni ọ́ ìgbẹ́ onígbàgbọ́ e. bàbá náà tún pé wo yóò tún pépè bóyáwó ẹ̀sìn ẹ̀sẹ̀ bí ìdílé mùsùlùmí ẹ̀sì bí ìdí ẹ̀sẹ̀ ìwọ̀n níbi ẹgbẹ́ ní àtàwọn káàdì sí ìjà sí sọ́ọ̀tọ̀ dáa kò lè dà àáfàá ní ká sọ́ra irú kan ní ọ̀gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ máa ń ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí tí wọ́n bá fẹ́ bíìdì ilé ìṣòro òdodo ìyẹn já kọ̀kọ́. àwọn alẹ́lẹ́kejì nínú àwọn tí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ òun ni kí ni èrìkì káàbùlì kàbáyé wà gbọ́dọ̀ ilé mùsùlùmí wọn gbọ́dọ̀ máa dáwọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bí kọ́mọ ta tẹ́tẹ́ kọ́mọ ṣe ìsìn náà kọ́mọ ìkàbí ìlọ́lọ́wọ́ lẹ́yìn ọlọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ yé máa destroy family tẹ̀fẹ́ build ìjọba ẹ̀gbọ́ dáadáa family tẹ̀fẹ́ build yẹn àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ǹsẹ̀ kò lè jẹ́ kẹ́ ẹ rí ọlọ́wọ́ ọba kò lè jẹ́ kẹ́ ẹ rí ṣe rárá a gbọ́dọ̀ gbọ́ ààrẹ yìí yé ìyẹn jẹ́ nínú àwọn kókó lẹ́yìn àáfàá ní kókó ẹlẹ́ẹ̀kẹta nínú bá a gbọ́dọ̀ sọ̀ra fún àwọn kankan bẹ́ẹ̀

àwọn olè sì wálé wọ́n kọ̀ pàjá kẹ́sọ̀ pẹ̀tọ́ làjá àtàjẹ́ ò lè sọ wa àwọn tó ní security tó jogun àwọn ọdún ìlú wọn pa wọn bí ewúrẹ́ ní ìjà kọ́ lọ́nà ìṣọ́ ẹ̀sẹ̀ ní àti bá a ti tó fẹ́ẹ́ ìṣẹ́ àti security ọlọ́ ìdíkà security mùsùlùmí ìmọ̀ ẹ̀sẹ̀ ajá ajá ọ̀gbọ̀nà máa dé ní ilé wọn káni láti máa ṣe láti máa sọ́ra wọn eré eré eré ọgbọ́dọ̀ máa wà ní mùsùlùmí gbogbo àwọn akáàfù kékeré kan àwòrán bàbá bàbá mi ni àwòrán láyọ̀ àwòrán kankan ilé tèrè náà bá ti wà ọ̀lẹ́ká aláàánú kì í máa wo kò gbọ́dọ̀ sí aláwọ̀ àwòrán èèyàn náà àwọn wọ́n láwọn àlàyé lórí ẹ̀ tẹ́rí bá sọ́ra táwọn ìkàtà bá wọnú ilé ìtàlùkù ọ̀tọ̀ ní táwọn máa lọ́la ẹ jẹ́ àwọn ọmọ alóyún ọjọ́ ọlọ́run nìkan nìkan ìjọ tó bá ní ṣòro ọlọ́run ní sàpọ̀ ìfọ̀ ìyẹn wà nínú ta gbọ́dọ̀ sọ́ra fún afọ́ àlára rẹ̀ òun ni àwọn àlàáfíláàmù lìmọ́ẹ̀jìnà àlàáfíláàmù àlìmọ́ẹ̀jìnà àwọn fíìmù bù àwọn obscene and obnoxious things fẹ́ láwọn eré ebúrú ìsìn fẹ́ rí ayé ìjọ lè fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹlẹ́kítírọ̀ adúrẹ́sì òdòdó fún ìsìn jáà náà ẹlẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ àgbàlagbà kódà àfáàbí tó kí ń tó fa ìmọ̀lẹ́kùn ògbè wà láì fáìlọ́sì rẹ̀ lórí social media ó ní pé ìpàágbàtí ẹwà tí lo YouTube tí kò kọ́ ọgbọ́n lòó ti gbogbo àwọn application kan àtẹ́jọ́ wà fún ìtẹ́jì ló wà fún ẹjú ìgbé wá fún ọ̀sàrẹ́ skróòlù ayé ẹ̀fẹ́ wà láìwé lọ sóòbí rẹ̀ nìkan ti gbé private part ọkùnrin tó ń gbé rádùn wọ́n lè gbé obìnrin gbáyà wà ní òhùn ìwọ́n fẹ́ tọ́fẹ́ ilé wọn bì kan wọ́n tó gbé ọlọ́gbòmí ó tó wó òhùn ó tó gbé ọlọ́gbòmí tó ọ̀bá sọ́ra ó jàgbà yóò ní òhùn Facebook ó ti láwọn pages comedy kéré kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ìyá wọn kò ní ìtumọ̀ àwọn ọmọ yé rí òhùn wọ́n rújú àrò ní ọmọ ẹ̀rọ ní social media lẹ́gbẹ̀ẹ́ wọ́n rí gáàyè obìnrin báyìí wọ́n rí bàrá àdí obìnrin kódà irú àwọn péjì sọ̀rọ̀ aṣọ ọmọ obìnrin tó sọ bàrá àdí ẹ̀ ẹ̀rẹ́rẹ́ yẹn sixteen million one point two million ibi tábà wá ti wá àti ó lè jẹ́ pé yẹn two oh two or nine sixteen billion. kò lè yẹn tí ó sọ̀rọ̀ yẹn náà máa kéré ṣùgbọ́n bá jọ wọ́n kan ṣàìtọ́ sixteen billion three billion five hundred and seventy k two hundred forty four ṣùgbọ́n wọ́n àtọ́wájọ́ wọ́n wà sí ìbẹ̀rù ọlọ́run tí ẹ bá rí wà sílẹ̀ tọwọ́ hundred two hundred ni wọ́n máa ń wò ọmọ ń sábà rí à bóyá controversial ìṣẹ̀lẹ̀ yẹn náà ti sọ ọ̀gá rẹ̀ èèyàn díẹ̀ lọ́bẹ̀ sórí rẹ̀ kò sọ̀rọ̀ là ń sọ ṣùgbọ́n ní ilé tiwa ẹgbẹ́ ìdáwọn fíìmù ogun kọra ni wọ́n tó rí ó ń sọ àwọn ọmọ tó lórí ibi ìwòkuwò tí wọ́n wò yìí wọ́n lè kọ̀ntró rẹ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ irú ẹ̀ ni à ń fi rán kọ́ lọ ẹgbẹ́ ìjọba fẹ̀lẹ̀ ló lè tiwa gẹ́gẹ́ bí ilé ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ wa sábà ṣe kí ni sábà fi irun kọ́rọ̀ sábà ṣe tẹ́ẹ̀sì àtàṣẹ́ẹ̀tì gbọ̀gbálì wíìtì gbogbo ilé nǹkan ìṣẹ̀lẹ̀ láwọn inú ilé wa ọlọ́ọ̀bá ní ti ọlá ó láwà ó lè ṣe àádọ́ ẹ̀dùnkọ̀ọ̀kan wa ní ìparí ọjọ́ àáfàá ní gbogbo tá a bá fẹ́ ṣe ìnáwà alàlèkìtà àdìwà sókò ẹ jẹ́ ká gbọ́ padà sí ibi òtí bẹ̀rẹ̀ ní o kí fábílì wọ́n lè jẹ́ fábílì mùsùlùmí tó kọ́ ẹ jẹ́ ká gbé lórí kùránì àti sókò afẹ́ jọ nínú ilé wa bóò ní kùránì ìṣẹ̀lẹ̀ àjẹ bóò ní ṣúná ìṣẹ̀lẹ̀ àjẹ kí ni kùránì ìṣẹ̀lẹ̀ àjẹ kí ló ní àmọ́ jẹ kí ló

wà lè wéṣìrì kí ní nàìjíríà jàrá ọlọ́run láwọn tó kọ̀ọ̀kọ̀ náà nínú àwọn kírísẹ́ jù àtàwọn ẹlẹ́bọ ọlọ́run nínú jáàmù náà ni wọ́n rà wọ́n ti péré ń bẹ̀ ọlọ́run wà mọ́ yẹ́mùtà ní rọ́rọ̀ ìsìláàmì ìdíná ní kùnà kàtàkùn bá sọ́jú páì ẹ bá wọn wá ẹ̀sẹ̀ ní yàtọ̀ sí islam pàlá yóò kú bá làbí àmì ìgbàlọ́wẹ̀ wà wà fìlà kíráàtì ìlànà kàkùn ó tọ̀ wọ́n sófò

ọ̀pọ̀ ọ̀wọ́ Yorùbá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ tó kí ni o òkà náà afẹ́fẹ́ òun ìlọ ọlọ́run ya sọ ní ayé àtọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la